ó wá ṣe zina se zina tó so ba ájì rẹ̀ jẹ́ àbí kò bà iṣẹ́ ájì rẹ̀ jẹ́ ilé ní ti tí a kọ́kọ́ ìdáhùn lọ báyìí pé tó bá jẹ́ kó ṣe zina yìí nígbàtí ń bẹ lórí iṣẹ́ hajj zina rẹ̀ tó ṣe ó ba hajj rẹ̀ jẹ́ yàtọ̀ sí ká tó máa sọ̀rọ̀ nípa haddu zina ìjẹníyà tó wà fún zina nítorí pé iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ yìí iṣẹ́ kan ni èyí tó jẹ́ pé nínú àwọn tí ó jẹ́ ìwọ̀ tó mọ́ ń bà jẹ́ ṣíṣe jìmáwù jẹ́ kan mẹ́ àsìkò là ní jìmáwù a sì mọ̀ pé a ní pé zina ní jìmáwù nítorí pòun yàtọ̀ ìjìmá ò ní àṣepọ̀ tó wáyé láàrin ọkọ àti ìyàwó èyí tó ajẹ́pọ̀ sẹlẹ̀ nígbàtí wọ́n ń bẹ nínú aṣọ áràmì tí ti gbé áràmì iṣẹ́ àjìyàn bàjẹ́ ó tún di dandan wá tún mi lọ́dún tí ń bọ̀ bá jẹ́ ò ṣùgbọ́n yàtọ̀ sí pé ṣe ájì yẹn bàjẹ́ èyàn tó bá kó ṣe zìnà yẹn nígbà tó ń ṣe ájì lọ́wọ́ yàtọ̀ sí pé ṣe ájì yẹn bàjẹ́ ó tún di dandan kún ó gbé haddu lè lórí ìjẹníyà sharia capital punishment tó bá jẹ́ni tó ti níyàwó ńlé wọ́n sì rọ́jú mu fún wọ́n sọ lóko títí tẹ́mi ó fi bọ́ lára rẹ̀ tó bá jẹ́ni tí ò tí níyàwó ńlé tí ò sì níyàwó rí tóyé wọ́n sì ní ẹgbà ọgọ́rùn-ún wallahu ta'ala a'lam wa a'lam náà ṣùgbọ́n tó bá jẹ́ pé zina tó ṣe yìí ìdẹ̀ ìgbà tó ti parí sí hajj tó ti kúrò lórí sí hajj àwọ́sá ti parí sí hajj ló ṣe zina yẹn zina yẹn ò lè débi sí hajj rẹ̀ láti bàjẹ́ ṣùgbọ́n wọ́n gbé hajj lé lórí nítorí pé nǹkan ẹyọ̀kan tó mọ́ ń ba sẹ́jẹ́ pátá yóò bá ìta ti ṣe sẹ́yìn jẹ àti títóbi rẹ̀ àti ńlá rẹ̀ òun náà ni ṣíríkù èyí tá sì pè ní ṣíríkù al-akbar àbí kúfùrù al-akbar ìkẹ́nìkejì wọn àbí àdádálẹ̀ èyí tó jẹ́ ti ìtìkọ́t àwọn ilé ìbáyìí wọ́n mọ́ ń ba iṣẹ́ ta ti ṣe síwájú wọ́n mọ́ bàjẹ́ wallahu ta'ala a'lam وعليكم السلام ورحمة الله وبركاته alhamdulillah ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wáyé pé àwọn orúkọ kan tó jẹ́ orúkọ Yorùbá tó sì jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ kan èyí tó yapa sí Islam ni wọ́n máa fi ń sọ àwọn orúkọ yẹn wọ́n láwọn èèyàn tí wọ́n sọ lórúkọ yẹn gbógun bàtà ti mọ̀ pé kò bá àkídá Islam mu ìjọ tó fọwọ́ tá gbàgbọ́ yìí débẹ̀ ká máa pè wọ́n lórúkọ yẹn wọ́n á ní gẹ́gẹ́ bí Babátúndé gẹ́gẹ́ bí Ìyábọ̀ gẹ́gẹ́ bí Yétúndé Yéwándé. Ye gbogbo ẹ̀ náà òkú tó lọ náà ló tún dé nínú gbàgbọ́ Yorùbá gbogbo ta ti mọ̀ pé eléyìí báyìí ó yapa sí àkídà Islam bẹ́ẹ̀ ni kò tọ́ ara orúkọ burúkú ni èyí táyà Kùránì sọ pé bisal ismul fusuq ba'dal iman Olúwa ni sí orúkọ kókọ tẹ́ ń pera yín lẹ́yìn tẹ́lẹ̀ ń gba Ọlọ́run bá gbọ́ ìgbà tí ìsá àlà wọn wọ́n bẹ̀ òun jẹbẹ̀ wọ́n ní sáà lè pé bẹ̀ ìbéèrè wọn ni ìdáhùn ní pé a lè pè wọn bẹ̀ torí pé tóun ò bá mọ̀ láìdá àwa pa ìdá ni a wọ ọ̀nà mọ̀ fi pè tí ó bá sí ọ̀nà mi àwọ́ bá yọ bá túndé bàbá yẹn tó

Yétúndé Ìyábọ̀dé láìláì bàbá kan tó ti lọ́kàn padà wá mọ́ torí lè tako ìgbàgbọ́ ẹ̀sìn Islam ó sì tako ọ̀pọ̀lọpọ̀ ayé Al-Qur'an àánà sì bọ̀ sọ́ra fún láti wà nínú ẹni tí ó máa tako àwọn ayé yìí wallahu ta'ala a'lam wa a'lam àwa tí àwọn ojú ìwọ̀ran tí sí tọ̀ àsìkò ibi náà dúró sí a olúwa kó ṣọ́ wa tọ́ ọjọ́ mẹ́jọ insha Allah èyí tá máa tẹ̀síwájú ẹ má jẹ́ àgbàgbé bá ṣe máa ń sọ fún wa pé ká sọ pé ẹ̀kan òun lámọ gbọ́rọ̀ Ọlọ́run ọba ní ojúmọ́ ohun tó yẹ ká mọ̀ nẹ́sìn wa kọjá ká mọ gbọ́rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan lọ́sẹ̀ gbogbo àwọn ayé halakot èyí tó dájú pé halkọ sunna ni ta sì mọ̀ pé àwọn tọ́kàn wá balẹ̀ sí wọn láwọn tí ń sin halkọ mẹ́ ẹjá ma lọ́bẹ̀ ẹjá ma lọ́bẹ̀ torí pé òun tó ẹka mọ̀ pọ̀ bákan náà ni pé àwọn tí wọ́n ń jìjà gbogbo ọkàn wa bí ó ṣe bàjẹ́ àwọn òdúró afíkà máa gbé ọkàn yìí lọ síbi tí àtúnṣe ti máa bá nípa ká máa lọ gbọ́rọ̀ ọlọ́run látìgbàdégbà kó bà lè jẹ́ pé ọkàn wa yọ bẹni ọkàn tó lálàáfíà tó sì làpò lọ́wọ́ ṣaitan a nígbàgbé pánàbí sọ pé inna hazihi al-qulub tazdahu kama tazdahu al-hadidi idha asaba al-ma wakila ma jila'uha ya rasulallah wala kasratu dhikri al-maut wa tilawati al-Qur'an anábì ni ọkàn tẹ́ ń wòye ọmọ ń bàjẹ́ mọ́ Ọlọ́run kí la fẹ́ fi ṣàtúnṣe ọkàn tó bá bàjẹ́ ànímì nìkan ọmọ lọ gbọ́rọ̀ kú bákan náà kó sì máa tẹ́tí gbọ́rọ̀ Ọlọ́run tàmà sí alukur'an wọ́n bá ń ka àdísì fún ara alukur'an náà nítorí pé ànábì sọ Ọlọ́run bá sọ pé àwa la sọ alukur'an kalẹ̀ àtohun tó tún jọ ohun tó jọ yẹn kí ni àdísì ànábì ẹ jẹ́ ká gbìyànjú bákan náà wa tó ṣe pé ọmọ kéwú bí ẹgbẹ́ mi lẹ jẹ́ kéwú parí o agbọ́dọ̀ mọ́ gbìyànjú gbogbo ìgbà ká máa háwálà àwọn tó mọ̀ jù wá lọ ká máa wá tàìmì láti lọ bá wọn kò di dandan pé ìgbà tá bá tó pa gbogbo sẹ́ wá tì ti jẹ́ ẹni tó jẹ́ family man àwa fẹ́ gbalẹ̀ kí ó lọ ká lọ kéwú ó dájú pé ń ra kẹ̀kẹ́ mi tinátiná èèyàn ní ràmọ́ ni èrò àti ìnídìí yẹn bóun ṣe ń ṣiṣẹ́ yẹn náà nìkan wá tàìmì lójoojúmọ́ 30 minutes ni lọ́mọ lọ fi bẹ́ẹ̀ ni tó ṣe tán láti yọ sàká nínú mímọ̀ àti ẹ̀fún wọn náà tọ́rẹ́ ní kẹ́ni tó bá fẹ́rẹ̀ ẹlẹ́kọ́ wọn mọ̀ wọlẹ́kọ̀ bó ló ń yọ sàká nínú owó wọn náà yọ sàká nínú ma wọn ni wárú wọn kà ẹmu ti gbogbo òun àti kọ́ ní ọdájúpọ̀ wà fà ó rí ẹni tó láti fàṣkó rẹ̀ láti tọrọ mọ̀ pé òun náà gba iye èèyàn wọn náà bá tún fi mọ̀ yẹn kọ́ àbí bẹ́ẹ̀ náà eji gbìyànjú lórí àwọn ìyàwó wa náà ọwọ́ tó bá dílẹ̀ ṣẹ̀tọ́ ni máa ń ra ni o àwọn ìyàwó wa tí wọ́n bá ní àwọn nǹkan tó kìpù wọn bí sí bóyá kùránù wọn ni wọ́n há lọ ní sóyé wọn tíra kan ni wọ́n gbà ní wọn kọ́ nípa náà ni ah, wọ́n ti ẹ̀tí jókòó nílé ó súnmí wọ́n ma wá fi jábù seré kí díẹ̀ lọ́wọ́ ọmọ burúkú ò pípọ̀ lọ́wọ́ òbí tó bí wọn ẹ̀bí díẹ̀ láàrin wọn dá ọkọ tó fẹ́ wọn sílé tí ó sì ètò láti kíìpù wọn bí sì bí ṣètánù ṣe ní yá wọn lò ó ní ẹ̀bí tọ́pọ̀ jù àwọn ọmọ wa náà ń kí ló rògbà àtàfi bí wọn a bí àwọn ọmọ yìí torí pa fẹ́ kí wọ́n wá sẹ́sìn ni àwa ní ìyá alábòsí tákàn mọ́ sọ pàfẹ́ káwọn ọmọ ọwọ́ sẹ̀sẹ̀ láhán tí ò ní jẹ́ pé á mójútó wọn lórí ẹ̀sìn ni wọ́n mọ̀ bẹ̀ bá ṣe gba ọ̀kadà fún wọn tí ń gbọ́n lọ sí skul ó dá ká wálé kéwú tí ìmọ̀ bẹ̀ jiná kódà bójì sádùúgbò ọ̀ká tó tún ọ̀kadà gbà fún wọn tí wọ́n gbọ́n lọ lé kéwú tọ́rọ́ dájú pé kò àsìkò tá ti ṣe ẹ̀wà ẹ̀ ṣe ṣe kí wọ́n fi ìwé gan ṣe kí ni kí wọ́n fi ṣe sandwich kó jẹ́ pé kéwù gan ni wọ́n fàyè wọn ké tọ́rọ dájú pé èyàn kéwù kó sórí ibu bẹ́ẹ̀ èyí ìwé lẹ́yìn má kàtì mọ́ ibi olórí ibu yọ́yọ́ ọmọ yahoo èyí torí pé yọ́gbà kó wò lè pàásì láì tẹ́dì ilẹ̀ fún alẹ́kṣọ́rà ọ̀tẹ̀ ẹ̀tún àríbẹ̀ kìí ṣẹni tó mọ̀wé kan lọ títí ní ọwà bá kí a máa ra ti ẹ̀jẹ́ àti tàwọn òbí rẹ̀ kó tó di pé yọ́ parí ìwé kí lè yẹn wá dà fún wa àwọn ọ̀rọ̀ táà ń gbọ́ í sáwádá ẹjá ta àtàparadà kájígírì ká fún wá kó gbìyànjú lórí àgbọ́yé táwa gbọ́yé báwo ni ó ṣe kárí lọ dímú gbogbo ẹnikẹ́ni tó bá rí tí ń suna, súnà àsọ́rì ah, ń se islam kìí ṣe ìlànà súnà kò lè se islam yẹn jèrè àfẹni tó se islam rẹ nílànà súnà suna, rí awọn àwọn àbúrò nkọ, ń tí jọ àwọn ẹ̀gbọ́n ń tí ìyá kan jọ ṣé gbọ́n náà ti dó súnà oníṣẹ́ tọ́pọ̀ tó sì ilé ìjẹun ti jẹ ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته